الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنا تشكر الله سبحانه وتعالى lórí dídá wa sí àti ṣiṣẹ́ wa kù lórílẹ̀ látàrí ti islam abẹ́ Allah subhanahu wa ta'ala kó má yọ wá ní dáyẹ̀rọ islam yẹn pé kó má yọ wá ní agbo islam ní àárọ̀ insha Allah ní ṣókè akàtún fẹ́ rárá wa létí náà ká má gbàgbé pé ọ̀la onítàṣọ́ ọjọ́ kẹsàn-án oṣù muharram tàwa yìí oní aṣúrọ̀ ọjọ́ kẹwàá oṣù muharram tí a wà yìí ọjọ́ kẹfún àti kẹwàá yìí anábìwá muhammad bàbá ọjọ́ kẹwàá anábìwá muhammad ṣe wá lójú kòkòrò kágbáwẹ̀ níbẹ̀ ẹbí àti ń gbọ́ so òní ni tuesday ọ̀la ni wednesday ọ̀túnla ni thursday ọ̀túnla thursday yẹn ni ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá tánàbí sọ wípé téèyàn bá lè gbìyànjú kó gbààwẹ̀ ní tọ́ọ̀sì yẹn tó ń bọ̀ iṣẹ́ ọjọ́ kẹwàá ọlọ́run ó bá mi fi pa àwọn ẹ̀ṣẹ̀ ọdún kan sẹ́yìn yóò bá mi fi pa rẹ̀ ṣùgbọ́n ànábì wa sọ ní ọdún kan wípé sọlọ́bà àríwọ̀sọ́lá tọ́lọ́run bá dá ẹ̀mí òun sí tó ṣẹ̀ǹkù lórílẹ̀ di ọdún tó ń bọ̀ òun ó gba ọjọ́ kẹsàn-án kún ọjọ́ kẹwàá yẹn kò ní jọ́jọ́ kẹwàá nìkan kí wàá ní ìdí táwọn bèbè sọ bẹ́ẹ̀ torí pé àwẹ̀ gangan àwọn yẹ̀wùdí jews Madina tó ti dé Madina ó bá àwọn tí wọ́n ń bá àwẹ̀ ní ọjọ́ kẹwàá oṣù maharam tá a wà yìí sànábì wá béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tí ẹ fi ń gbàwẹ̀ ní ọjọ kẹwàá ọjọ́ dáadáa ni o torí pé ọjọ́ náà ni mẹ́jà lọ́ọ̀hù Mùsá wa qawmahu min aduwi ọjọ́ náà ni ọlọ́run la Mùsá àti àwọn ìjọ rẹ̀ kúrò lọ́wọ́ ọ̀tá wọn àdẹ́bíwá sọ wípé àsúnmọ́ Mùsá jẹ̀yìn gan lọ nítorí náà àwa gan lálẹ́ tó sí ká máa gbàwẹ̀ yìí àdẹ́bíwá kéde ká máa gbàwẹ̀ nígbà yẹn ààwẹ̀ ọ̀tún láì tọ́ọ̀sì tó ń bọ̀ tí ní kọjọ́ ma ló máa ń bọ́ sí iṣẹ́ tí máa jẹ́ ìpele ọdún tí ń bọ̀ kó tó ń kejì nígbà yẹn ọ̀ràn yẹn ni gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ gbà á ṣùgbọ́n nígbà tí wá dé ìyẹn wá di tí kì í ṣọ̀ràn yẹn wá ẹlẹ́ẹ̀kẹsàn kan ní wípé atọ́kùn àjẹ ojúlógbàdì ó fi lè jẹ́ kí tiwa kó yàtọ̀ sí tiwọn torí pé ọlọ́run sọ ọmọ sọ́rọ́ ti fa ti àgbẹ̀ èyí na sírọ́ọ̀tọ̀ lè mú kàkí sírọ́ọ̀tọ̀ lẹ́bí nànà àǹtà àlẹ́ ìhìn gbọ́yìrì mọ̀gbọ́bì àlẹ́ ìhìn wàlà bọ̀ọ̀lì tọ́wa sí ojú ọ̀nà tó tọ́ tààrà hmm, mustaqim tó dúró tọ́ ojú ọ̀nà àwọn tó ṣèdẹ̀ra fún àwọn olọ́lọ́ ṣèdẹ̀ra fún nílẹ̀ nàbì yìí àwọn ànábì ọlọ wá sí dìkí àwọn olódodo rà Abubakar Siddiq wàṣù àdá àwọn tí wọn kúkú ṣẹyìndì gẹ́gẹ́ bí Umar bin Khattab òǹkókò ṣẹyìndì Usman bin Affan òǹkókò ṣẹyìndì Ali bin Abi Talib òǹkókò ṣẹyìndì Hamza. Eh? òun náà gbóná àbí tọ́lé tó jẹ́ àbúrò bàbá àlàbí òun náà kò fún ṣe ìdí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà sọ ọ̀rẹ́ hẹ́yìn àtàwọn ẹni rí mo rò pé ti yé ojú ọ̀nà yẹn là ń bẹ lọ́n kò tó àti àgbà àwọn aláìmọ̀ kankan wọn máa sọ pé àwọn ọmọ ànábì ò na oníkọ́lọ̀ ń tọ̀ ń sọ náà iná lọ́nà lọ́nà ó dá ní ṣe ṣé kí n lo oko láàrin Taking travel àbí kí n travel ọmọ tó lóun fẹ́ lọ ṣe kọ́ọ̀sì lórí nígbà tí kì í jẹ́ ọgbà àtẹ́mọ̀ oríṣiríṣi nǹkan ló máa ń wá sẹ́nu èèyàn téèyàn fẹ́ take decision omi ilẹ̀ ní ilẹ̀ the correct guidance téèyàn máa lọ ṣiṣẹ́ so à the bẹ lọ yàtọ̀ sí pé ó yẹ kí ṣé ń pé christian bàbá àwọn tí èsì mùsùlùmí ẹ̀sìn ẹ̀sìn kìí ṣe ètò ìgbésí ayé fún àwọn nítorí náà wọn ò ní bùkátà sí tọ́sọ́nà ẹ̀sìn ẹ̀sìn kìí ṣètò ìgbésí ayé ṣùgbọ́n àwa mùsùlùmí gbogbo ìgbésí ayé wa gangan ẹ̀sìn ni kódà tá a bá fẹ́ jẹun a ní ẹ̀kọ́ wà fún wa bá a ṣe jẹun kìí ṣàwàlà fọ́ọ̀mù àwọn catholic ní ìnáwó abẹ́jẹ̀ wọn fọwọ́ sí orí ọ̀tún àtòsí báyìí tàbá béèrè pé ṣé jesus jésù sọ pé tẹ bá fẹ́ jẹun ẹ̀fọ́ kan ìka ìfábẹ̀lá yín kẹ́ fi kan orí tẹ́tún fi kan ìjìká ọ̀tún àtòsí ẹ̀rì wọn ò ní rí tó bá jẹ́ mùsùlùmí ní ẹ̀rì ìgbà tó ń ka nu koran tàbí ká mú ọ̀rọ̀ ànábì ìka tá tún fi tọ́ orí yẹn ànábì tún sọ wọ́n sọ pé kìí ṣe kàfà bẹ́ẹ̀ láì ká wọ́n tún sọ gbogbo nǹkan wa guidance àtọ̀dọ̀ ọlọ́run lè fi wá so ló jẹ́ pé gbogbo mùsùlùmí máa ń fẹ́ ìtọ́sọ́nà gbẹ́rẹ́ ìmọ̀kútóbi ààrẹ kìí ṣàwọn tó bínú sí ànábì láwọn yẹn láwọn yẹ̀wù dì ṣe é mọ́dí alẹ́rẹ́ ìmọ̀dúnà làámẹ́lì wọ́n ní mọ̀ pé ìtọ́lọ̀ ń sọ táwọn ànábì sọ ṣùgbọ́n wọn ò lò wọn ò tẹ̀lé ọlọ́run àbínú sí ọlọ́run tí ọlọ́run gbé wọn jìnnà sí kẹ wàlá bọ́ọ̀lì àtàwọn tó ti sọ ọ̀nà ànábì láwọn ẹ̀nà sọ̀rọ̀ rí kìrìtẹ̀kìtẹ̀mọ̀dí alàámẹ̀lú dúnàlẹ̀ èdè àwòsùn ṣe kan láwọn ẹ̀nà sára wọ́n máa ń ṣiṣẹ́ rí wọ́n ṣe wàhálà kan ṣùgbọ́n kò sí mà lórí nǹkan tí wọ́n ṣe kò sí ìtọ́sọ́nà kankan kálukú kan máa ń wo ti ẹ̀ní àwòsùn ṣe kan ọ̀ṣọ́fà dé ẹmọṣọ́fà tó dá bẹ̀rẹ̀ sílẹ̀ ẹ má wọ bàtà mọ́ tẹ́ bá ti wọ sùtánà tó gbé jẹ ní mo ti rí ọ̀ṣọ́ fàárí lójúkorojú kọ́ mo rí inú tẹlifíṣàn báyìí bí òmìnira ni ó tóbi gẹ́sẹ́ tóbi kọjá bẹ́ẹ̀ o àwọn tó rí lójú sọ pé à bọ̀rọ̀ ẹjá pààyàn jù ó ṣe orí wọn ládé ọmọ kàrẹ́ òun náà tún dé kérúbù dé ó tún gbófin jẹ aṣọ funfun ní kẹ́ máa wọ̀ kẹ́ tó máa dé fìlà kan kérúbù ti ra fún kú mú yìí dé ó lè báyìí níjọ tòun àpótí èṣù mo rántí nígbà yẹn nígbà táwọn bá máa rí àpótí èṣù ní kéde tẹlifíṣàn ẹ má wo tẹlifíṣàn àpótí èṣù ni o ìwọ́nà tẹlifíṣàn gangan ní fi ń ṣọ́ ara rẹ̀ kì í nìyí oríṣiríṣi wọ́n jágbèjì wọn délé oríṣiríṣi àwọn tòlé òní tẹ̀ tún wá burú àwọn míín sì ń pásítọ̀ àwẹ̀ lójú wọn báyìí ní church wọ́n á dẹ̀ wá máa bu omi tó fi wẹ̀ wọ́n máa mú àwẹ̀rí lórí ní youtube náà wọ́n ṣoṣo àwọn míín pásítọ̀ ní kí wọ́n máa jẹ koríko wọ́n jẹ àwọn míín tí pásítọ̀ bá dé wọ́n á dọ̀bálẹ̀ orí wọn ló máa rìn kọjá lọ sínú chọ́ọ̀chì kódà ó tún fò sókè pàmò áàtì fíìmù òkè sí áfíríkà magic o àwọn míì mo ti rí náà ní youtube chọ́ọ̀chì yẹn gbogbo wọn jáde wọn wá ń dọ̀wálẹ̀ òun fún wọn lẹ́gbàá ẹgbàá yẹn ti kó fi ń tọ́ wọn ó dùn wọn gidi dálómi ó máa yí o jésù ní kí wọ́n náà wọn lẹ́gbàá mi ẹgbàá yẹn dẹ̀ tíìkì dáadẹ́ máa ń bí àtòrí tó máa ń tíìkì yẹn bẹ́ẹ̀ ló ṣe tíìkì

mo ní mo ti kọ́ sí já nígbà tí mo wà lóṣogbo ní àlékò ọ̀dọ̀ chọ́ọ̀chì kan mo ń kọjá lọ láàárọ̀ sunday báyìí wọ́n ń ṣe èsì ó wá ń pariwo pé sí yìí coming down ní jésù ń sọ̀kalẹ̀ báyìí ìgbà tó tún yá ọtún ló ti lọ sí wait for him he's going gbogbo wọn dẹ̀ dúró tí a fún mo dárúkọ gbẹ̀yìn àti ẹ̀kọ́ ni máa develop máa ṣòro fún mi láti lè ó ti pẹ́ yín ti lọ ọ̀nà akẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ láti pé kí n yà síbẹ̀ ó ti pẹ́ gan ṣùgbọ́n ń jọ̀nà ẹ̀ tó ṣẹlẹ̀ mọ́ ń sọ yìí. àwọn gbogbo chọ́ọ̀tì dẹ̀ sílẹ̀ mo ti rí nínú tv rẹ̀ tí mo ń sọ nígbà yẹn ó ti pẹ́ sí lórí góyìn chọ́ọ̀tì ìgbàgbọ́ olùkọ́ mọ́ ẹ̀ pòfẹ́sọ̀ dókítà mọ́ ni wọ́n àbẹ́ oníkan gbá kéṣù lẹ́ṣẹ̀ boxing box box box bọ́ọ̀sì wọ́n dẹ̀ ń ja ẹ̀ṣẹ́ ọdẹ ẹ̀kọ́ sí àwọn akọ́ bọ́ọ̀sì wọ́n ṣe shadow bọ́ọ̀sì nínú chọ́ọ̀sì ní ìfi ṣeré o wọ́n ja ẹ̀ṣẹ́ yẹn tó ní less than ten minutes wọ́n ja gidi bọ́ọ̀sì bọ́ọ̀sì bọ́ọ̀sì máa bọ́ọ̀sì ọba àgbẹ̀ bọ́ọ̀sì bọ́ọ̀sì bọ́ọ̀sì alábọ̀ ni àwọn ẹni àánú rẹ̀ kò sí mo ti kọjá ń jọ́ọ̀jì kan ìyẹn ní ùgbẹ́ láàárọ̀ sunday mo ń gbọ́ lórí spíkà tó ní báyìí lolúwa ṣe ní káwọn ṣèṣù lónìí wọ́n change system yìí wọ́n pe ọmọdé kan ọmọdé kan ló wá ṣe ìsìn tó ṣáṣe wọ́n ṣàkí ìgbògbò ẹ̀ olúwa tó wí bẹ́ẹ̀ kí wọ́n tó ṣe wọ́n tó ń gbà torí tẹ́nìkan bá náwó pé kò rí bẹ́ẹ̀ ó ti ṣẹ̀ sí ta ló ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ tí ẹ̀ bá dẹ̀ tẹ́ sí mímọ́ tẹ́ àkókò ní ìdáríjì olófà rẹ pé tí bá sọ̀rọ̀ àbí rẹ́fẹ̀ẹ́ bá sọ ẹni tí kò fẹ́ẹ́ tó máa sọ̀rọ̀ torí tó bá ti lè sọ̀rọ̀ ìṣẹ̀ sí ẹ̀mí ni ní mọ́ kìí sí ìgbóhùn tí ń sọ̀rọ̀ ẹ̀pẹ́ lé náwó ah, ustaz ọ̀rọ̀ tẹ́ sọ yẹn àwọn afá sọ báyìí báyìí tàbí ayé àkùrá báyìí sọ báyìí tàbí àdúgbò kan báyìí sọ báyìí ẹ̀rí pé ni àtòótọ́ ah, ni òun ṣe mistake tí ò bá bẹ̀ ṣe mistake àwa ṣàlàyé fún ẹni

kí ló dé tẹ́ tẹ̀lé ní fáátíà ni wọ́n ti ń sà tó bá jẹ́ ṣọ́ọ̀ṣì ni mo ṣe ń ka ẹ̀ máa tẹ̀lé mi ẹni tí ò bá tẹ̀lé mi yẹn fi ṣẹ̀ṣẹ̀ mi ní so these are the problems so wọ́n la tọ̀ ni so ìdí ni àná ni wọ́n á gba ọjọ́ ó lóun ó gbà bọ́ àlá lédè ìgbò ọlọ́run wá kádàrá kánà bí ó di ọdún yẹn ṣùgbọ́n táwọn ẹbí sọ yàrá fi ní ká gbìyànjú ká fi ọjọ́ kẹsàn-án ọjọ́ wo lọ́jọ́ kẹsàn-án ọ̀la ẹ̀jẹ̀ ká gbìyànjú ká gbáradì látòrò ẹlẹ́ni kò sóúnjẹ tó wọ́n fi gbà àwẹ̀ yẹn oúnjẹ tó fi gbà àwẹ̀ náà lóúnjẹ tó ń jẹ tẹ́lẹ̀ láwọn yẹn máa ń sọ̀rọ̀ yẹn ọ̀rẹ́ jẹun yẹn nígbà tó wọn lóúnjẹ tó wọ́n fi gbà àwẹ̀ kí ló wàá jẹ lọ́sàn-án jọ̀hún ní tó ń jẹ yẹn ló fi jẹ sàárì ló fi ṣe sájẹ́ gàrí lòun gàrí náà ló fi ṣe jẹ sàárì ṣé bó ń jẹ tiẹ̀ nìyẹn àbí gàrí ò ṣe jẹ sàárì àbí ti fi gàrí gbà àwẹ̀ Ramadan dáadáa dáadáa tí mo mú kì í ṣe pé jọ̀kan o mo mú dáadáa tẹ̀lé tẹ̀lé gidi rí láàrin wà lágbọ̀ dáadáa even when i'm here dàbínú náà sí gbà rẹ̀ orí dàbínú yẹn ti ẹ̀dá tí n bá lè jẹ dàbínú márùn-ún ní wà lọ́ra dàbínú tó rí márùn-ún jẹ ebi ò ní pààyàn sílẹ̀ ògùn ẹlòmíràn ikú tó ń yàtọ̀ pé yàtọ̀ ọkàn ní tó bá dẹ̀ parí náà ó dùn gbà ládá òun lè torí ìtọ́ náà ẹjá gbìyànjú kọ́lọ̀n kó ràn wá lọ́wọ́ hábàbà lọ́pẹ́ àlànà wa barakatuh ẹ̀ ń wò kó dàgbẹ́ fẹ́ béèrè nǹkan kan bẹ́ẹ̀ ṣe ń wù mí bẹ́ẹ̀ ní òmí ṣe ẹ̀ wọ́n béèrè rẹ̀ kan rí ọ̀la àtọ̀túnla ọ̀la lọ́jọ́ kẹsàn-án ọ̀túnla lọ́jọ́ kẹwàá ṣùgbọ́n ẹgbà ẹjọ́ aláyé tí mo ṣe ń pa ẹ̀ uh-huh. ok máa ṣe àlàbára kára fíkù ọlọ́run kò fún ẹgbà ẹ̀ka ẹ̀ṣẹ̀ alẹ́kùn sọ́lá ń jù láyé